eré sinimá tí mò ń ṣe àti fíìmù tí mò ń yà nítorí àṣà àti iṣẹ́ ilẹ̀ Yorùbá ló jẹ mí lógún tí mo fi ń gbé àwọn eré náà jáde tí a bá ń sọ̀rọ̀ sinimá pàápàá lẹ́ka ti ilẹ̀ Yorùbá ọdún ni Túndé Kèlání kì í ṣe àìmọ̀ fún olóko àgbà ọ̀jẹ̀ awuyàwòrán náà ló ti ṣe agbátẹrù ọ̀pọ̀lọpọ̀ àwọn eré fíìmù láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn tí àwọn ènìyàn sì ń jẹ ìran àwọn fíìmù náà títí di ọ̀la o lára àwọn fíìmù tí Túndé Kèlání ti gbé jáde ni Ṣàwòrò Idẹ Mágùn agogo ìwọ̀ tí olúwa nílẹ̀ àrùgbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ ènìyàn ló máa ń jẹ́ ìran àwọn eré yìí tí wọ́n sì máa ń sọ̀rọ̀ lórí ipa tí àwọn fíìmù náà ń kó lásìkò wọn àwọn mìíràn sì máa ń fi àwọn eré yìí wé àwọn eré tí wọ́n ń gbé jáde lóde òní èyí ló mú kí BBC kàn sí alàgbà ọ̀jẹ̀ náà nídìí iṣẹ́ àyàwòrán olóòtú àti olùdarí sinimá Túndé Kèlání láti sọ̀rọ̀ nípa bí ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ adarí eré tí ó sì ń ṣe àwọn sinimá pẹ̀lú rẹ̀ àti àwọn tó ń fún ní ìwúrí títí di ọjọ́ tòní Túndé Kèlání látìgbà tí òun ti wà nílé ẹ̀kọ́ girama ni òun ti máa ń yàwòrán tí òun sì máa ń lo ẹ̀rọ ayàwòrán láti fi ṣe iṣẹ́ nígbà náà kí n tó jáde ní Abẹ́òkúta Grammar School màá ti rà tó ẹ̀rọ ayàwòrán bíi mẹ́rin ó ní òun ti ná owó àti ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti kọ́ iṣẹ́ ayàwòrán kí ó tó di pé òun parí ilé ẹ̀kọ́ girama tí òun sì mọ̀ pé iṣẹ́ tí òun máa ṣe lọ́jọ́ iwájú ni èyí o ó ní èyí ló mú kí òun lọ sọ fún bàbá òun pé kí wọ́n jẹ́ kó ń tẹra mọ́ iṣẹ́ yìí kí òun sì tẹ̀síwájú láti kọ́ lọ kọ́ iṣẹ́ síwájú sí i ó ṣàlàyé pé lẹ́yìn náà ni òun lọ sí ilẹ̀ òkèrè ìyẹn London Film School láti lọ kọ́ iṣẹ́ sinimá ṣíṣe nígbà tó ń sọ̀rọ̀ nípa ìrírí rẹ̀ níbẹ̀rẹ̀ Kèlání ní wàhálà púpọ̀ ni àwọn máa ń ṣe kí ó tó di pé òdì òdìndì o ó sọ pé lẹ́yìn tí àwọn bá ti parí fíìmù náà tán àwọn máa nílò láti kó lọ sí ìlú òyìnbó láti lọ fún àwọn sinimá náà àti láti so papọ̀ kó tó di pé ó wá di àgbéléwò onítòun bá ní kó ń sọ àwọn ìrírí òun nígbà tóun ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú ni àwọn ti là kọjá ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi òkè pé òun pẹ̀lú ọ̀kan lára àwọn tó ń ṣe sinimá gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà rotimi orílùwà ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.